ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun a ó máa pẹlẹbẹ mọ́ọ̀lẹ́jẹ Sekinat Ọláìdẹ́rajì ní orúkọ mi àwọn ọ̀dọ́kùnrin méjì kan Richard Okpu àti Ginikachi Idam ní iléeṣẹ́ ọlọ́pàá kan tó wà ní ìlú Ebonyi ti gbé lọ sí ilé ẹjọ́ májísírèètì tó fìdí kalẹ̀ sí ìlú Abakaliki lórí ẹ̀sùn wípé wọ́n yìnbọn pa ọ̀rẹ́ wọn kan tó ń jẹ́ Kelechi Isaac nígbà tí wọ́n ń dán oògùn wò lára rẹ̀ àwọn méjì ọ̀hún àti olóògbé tí wọ́n yìnbọn fún jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ kí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ tẹlifíṣàn Orísun lọ́wọ́ olóògbé náà Kelechi ló lọ sí ilé adáhunṣe kan tó sì gba oògùn tó lè mú kí ìbọn má ràn án tí wọ́n bá yìnbọn fún un èyí tí wọ́n ń pè ní ọ̀dẹ́ẹ̀chí ní èdè Ìgbò láti wá mọ̀ bóyá oògùn ọ̀dẹ́ẹ̀chí ọ̀hún ń ṣiṣẹ́ ló mú un lọ bá àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì ọ̀hún ìyẹn Richard Okpo tó jẹ́ ẹni ogún ọdún àti Ginikachi Idam tó jẹ́ ẹni ọdún méjìdínlógún pé kí wọ́n yìnbọn fún òun láti mọ̀ bóyá oògùn ọ̀ọ́dẹ́ẹ̀chí ọ̀hún ṣiṣẹ́ olóògbé Kelechi Isaac náà ni a gbọ́ wípé ó fi ọwọ́ ara rẹ̀ mú ìbọn lé àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì ọ̀hún lọ́wọ́ tó sì wí fún wọn wípé kí wọ́n yìn fún òun ẹ̀wẹ̀ ọ̀kan lára àwọn ọ̀rẹ́ méjì ọ̀hún Richard Okpu sọ wípé òun kò mọ irú èṣù tó ṣe òun àti ọ̀rẹ́ òun láti gba ìbọn náà lọ́wọ́ olóògbé náà yìn fún ẹni tó fẹ́ mọ̀ bóyá oògùn ọ̀dẹ́ẹ̀chí ọ̀hún ṣiṣẹ́ ẹ̀wẹ̀ àwọn méjèèjì bẹ̀bẹ̀ wípé àwọn kò ní lọ́kàn láti ṣekú pa ọ̀rẹ́ àwọn torí ọ̀rẹ́ tímọ́tímọ́ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n fúnrara olóògbé ló lọ bá àwọn pé òun fẹ́ mọ̀ bóyá oògùn ọ̀dẹ́ìchí tí babaláwo ọ̀hún ṣe fún òun ṣiṣẹ́ fúnrara rẹ̀ náà ló sì lọ yá ìbọn ọlọ́dẹ kan tó gbélé àwọn lọ́wọ́ láti yìn ín àmọ́ ẹ̀kan tí wọ́n yin ìbọn ọlọ́dẹ náà fún un ni àtòun àti ọ̀dẹ́ìjì tí babaláwo ṣe fún un mẹ́yìnlélẹ̀ tó sì dágbére fún ayé ọlọ́pàá olùfẹ̀sùnkanni edet efiong sọ fún ilé-ẹjọ́ pé ẹ̀ṣẹ̀ ọ̀hún ní ìjìyà lábẹ́ òfin ìwà ọ̀daràn ti ìpínlẹ̀ ebonyi tọdún 2009 ní báyìí adájọ́ ti fi wọ́n sí àtìmọ́lé wọ́n sì ti sún ẹjọ́ ọ̀hún sí ọjọ́ kẹta oṣù kẹta ọdún yìí òye ti hàn wípé iye àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń lo ìtàkùn ayélujára ìyẹn internet kò tó ìdá ọgọ́ta nínú ọgọ́rùn-ún ẹja lọ gbọ́ bí ìròyìn ọ̀hún ti lọ. àwọn onímọ̀ ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ìdá ọgọ́ta àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni wọn kò tí ì wà lórí ẹ̀rọ alátagbà internet nígbà tí ìdá mẹ́wàá péré ń ṣe dáradára lórí ayélujára social media. gẹ́gẹ́ bí àbábọ̀ àwọn digital twenty global overview wọ́n sọ wípé mílíọ̀nù márùnléní ọgọ́rin ó lé díẹ̀ eighty five point forty nine million ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ń lọ sórí ẹ̀rọ ayélujára alátagbà tó ń lọ bí ìdá méjìlélógójì nínú ìdá ọgọ́rùn-ún ọmọ orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ wọ́n tẹ̀síwájú wípé mílíọ̀nù mẹ́tàdínlọ́gbọ̀n twenty-seven million ni ó ti wá ń ṣe déédéé lórí alátagbà íńtánẹ́ẹ̀tì lórí ẹ̀rọ ayélujára tí wọ́n ń lò lóòrèkóòrè nítorí ayélujára social media ti di bárakú fún ọ̀pọ̀ ènìyàn pé àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè sopọ̀ mọ́ ẹ̀rọ alátagbà íńtánẹ́ẹ̀tì jẹ́ one hundred and sixty nine point two million ní èyí tó ń ṣàpẹẹrẹ ìdá mẹ́tàlélọ́gọ́rin eighty three percent àwọn tó lè sopọ̀ mọ́ alátagbà nínú mẹ́tàlénígba ó lé mẹ́fà mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè yìí ìyẹn two oh three point six million àkọsílẹ̀ wọn wákàdí rẹ̀ nílẹ̀ wípé ó ṣeé ṣe kí àwọn ènìyàn tí wọ́n ń lo ẹ̀rọ alátagbà yìí tún rú gọ́gọ́ sí i bí àwọn ọ̀dọ́ tí ọjọ́ orí wọn kò tí ì tó lo alátagbà ṣe ń pọ̀ sí i tí wọ́n sì máa máa bọ́ sí orí ẹ̀rọ náà láti ṣiṣẹ́ tàbí láti wo àwọn ohun tó ń ṣẹlẹ̀ lórí alátagbà káàkiri àgbáyé ṣògo rẹ̀ nìkejì. ẹ káàbọ̀ padà ìlú mọ̀ọ́ká olórin tàkasúfèé àjúrà tí ń po orin tuntun kan pọ̀ tí ó pe àkórí rẹ̀ ní dangbana tẹlifíṣàn Orísun péjú pésẹ̀ síbi tí wọ́n ti ń ya àwòrán orin ọ̀hún ẹ já lọ wo bí ó ti lọ. kò sí bí a ti fẹ́ sọ nípa olórin tí ó jẹ́ ìlú mọ̀ọ́ká àtàkásòfin tí a kò ní sọ nípa iléeṣẹ́ tí ó ń ṣàtìlẹ́yìn tàbí gbé orin wọn jáde bí àwọn iléeṣẹ́ orin wọ̀nyí sì ti ń ṣe àwọn iṣẹ́ takuntakun láti gbé àwọn olórin yìí sókè náà ni wọ́n ná owó ribiribi lórí wọn. iléeṣẹ́ G Worldwide tó ń ṣàtìlẹ́yìn fún àjúrà ń porin kan lọ́wọ́ tí wọ́n pe àkọlé rẹ̀ ní dangbana tí ó ní oríṣiríṣi àwọn èlò ayàwòrán láti jẹ́ kí iṣẹ́ náà ní agbára nígbà tó bá jáde. iṣẹ́ ọ̀hún tí wọ́n ṣàpẹẹrẹ rẹ̀ gẹ́gẹ́ bí èyí tí kì í ṣe kèrèmí rárá látàrí àwọn ohun èlò àti bí àwọn ènìyàn ṣe fara ṣiṣẹ́ nínú iṣẹ́ náà àjúrà àti àwọn tí wọ́n kópa nínú yíya àwòrán ọ̀hún bá ikọ̀ tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ lásìkò tí wọ́n ń ya iṣẹ́ ọ̀hún lọ́wọ́ ẹ jẹ́ ká gbọ́. okay ah, ẹyin tèmi tẹ́ ẹ wà lórí tv kí ló ń ṣẹlẹ̀ this is um, <laughs> àjúrà àjúrà bàbá wọ́n ṣe máa ń pè mí ah, actually fídíò dáńgbánágbá ni mo ń ṣe ní UK um, <laughs> so as a man as a man wa present slim case so àti fẹ́ but a ti fẹ́ shoot back and um, ajé director video now, so expect bomb ó ń like láìpẹ́ coming soon ẹ a dolly, ẹ a gọ̀ ẹ keep watching Orisun TV. àwọn ọ̀túnmọ̀ ah, lọ́mbà àwọn pẹ̀lú àjùà ọ̀ya fídíò dáńgbọ́nà ọmọ ta pẹ̀lú mic ó ti pólì kó tó voice kí sàlẹ́nsà ó ti ó pọ̀ ó pọ̀ jí wọn wà jí máa sùn ẹni máa sùn ẹgbẹ̀rún yẹn mú fọ́tí fún kó sáré network náà kan dá sí wọn kó ṣáàtì wọn. lákòótán wọn ní bí orin ọ̀hún bá jáde yóò jẹ́ ohun tí àwọn ènìyàn yóò nífẹ̀ẹ́ sí púpọ̀ nítorí ọ̀nà ìgbàlódé pátágbà ni àwọn fi yà á ṣògo rẹ̀ ní kejì. ẹ káàbọ̀ padà àwọn olùgbé ìlú ṣùtá ti ké gbàjarè sí ìjọba ìpínlẹ̀ kwara láti wá ràn wọ́n lọ́wọ́ lórí májèlé tí wọ́n mu gẹ́gẹ́ bí omi aṣojúkọ̀ ròyìn tẹlifíṣàn Orísun ní ìpínlẹ̀ kwara abọ́lárìnwá dáńsáráfà jábọ̀ lórí eléyìí ẹ̀já lọ wò àwọn olùgbé ìlú ṣùtà ìjọba ìbílẹ̀ àṣà ìlọrin ìpínlẹ̀ kwara wọ́n ti ké bòòsì síjọba ìpínlẹ̀ kwara ti gbogbo ẹlẹ́yinjú àánú láti dìde ìrànlọ́wọ́ sí wọn látàrí ọ̀rọ̀ ìlú wọn lórí omi tó ṣe é bùmùbùwẹ̀ káyé ó lè bá àrọ́gbọ fún wọn. alàgbà ganiyu amọ̀ọ́ tí ó sọ tó tó lórí ìyìn tí ojú wọn rí lórí ọ̀rọ̀ omi ìlú ọ̀hún ẹ bó ti wí. mr ganiyu amọ̀ọ́ arawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ìjọba wa omi ń jẹ wá níyà lómi omi ẹrọ̀fọ̀ là ń mu ẹ̀mí wa sì ti fẹ́ pin àti ẹ̀ra pure water ó sú wa bá a fẹ́ sè náà wa àrí nǹkan kan mọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin ìjọba wa ẹ má jí ìyà wa kú ẹ má jà kú lérí òǹgbẹ dákun. síwájú sí i arábìnrin Fatima Mustapha ó ṣàlàyé wípé odò ọ̀hún ìkan ṣoṣo tó kù a máa gbẹ tásìkò ọ̀hún bá ti tó bẹ́ẹ̀ lù ni àwọn màálù àti àwọn ẹranko lóríṣiríṣi ṣe ni wọ́n máa ń mu lára omi náà bójú bá pòfiri bẹ́ẹ̀ olómi kan ṣoṣo yìí ní ìlú ọ̀hún gbẹ́kẹ̀lé láti fi fọṣọ láti wẹ̀ láti dáná àti láti tó fi ṣe ohunkóhun ẹ tún gbọ́ síwájú sí i. omi tá a mọ̀ yìí kò tẹ́ wa lọ́rùn hmm. tá a bá bímọ kò sómi tá a mu a lómi tí wọ́n á bá bímọ àwọn ọkọ wa ṣẹ̀ṣẹ̀ ń wá omi lọ sílùú kejì ìlú kẹta láti fún wa lómi omi tá a sì mú yẹn mọ̀lúù ń wọbẹ̀ àgùntàn ń wọbẹ̀ òun là á fi ń wẹ̀ òun là á fi ń fọṣọ kò sí nǹkan mi tó bá fẹ́ pin wá lẹ́mìí àwọn ọkọ̀ wọ́mọ̀ bẹ̀ wá ni pé ká dákun ká mọ̀ lọ torí a ti fẹ́ lọ ó ti sú wa kò sí ní tá a fẹ́ ṣe kódà gbogbo wa ti pinnu pé láti fìlú wọn sílẹ̀ tí kò bá ti sómi. láti ìpínlẹ̀ Kwara Abọ́lárìn Dáńsàràfà fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà iléeṣẹ́ ọlọ́pàá ti kéde wípé àwọn ti fi ọwọ́ òfin mú afurasí kan tí wọ́n sọ wípé ó lọ́wọ́ nínú ikú òṣìṣẹ́ iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó wà ní ìlú Àbújá ìyẹn olóògbé arábìnrin Letitia Nakandanga ẹni tí wọ́n ṣekú pa nínú ilé rẹ̀ tó wà ní ìlú Àbújá ní ọjọ́ ajé bí a ò bá gbàgbé wípé tẹlifíṣàn Orísun gbé ìròyìn bí wọ́n ti ṣekú pa arábìnrin náà níbi agogo mọ́kànlá alẹ́ ọjọ́ ajé nígbà táwọn agbébọn kan wọ inú ilé rẹ̀ ó sì jẹ́ òṣìṣẹ́ tó ń darí ìmúṣẹ́ṣe ní ilé ìjọba àpapọ̀ tó wà ní ìlú Àbújá kí wọ́n tó ṣekú pa á ikú rẹ̀ tó wá kó ìbẹ̀rù sínú ọkàn àwọn ará ìlú lórí bí ètò ààbò ti ń mẹ́hẹ̀ ju bí ó ti lọ báyìí ẹ̀wẹ̀ ní ọjọ́bọ̀ ni àwọn ọlọ́pàá jẹ́ kí a mọ̀ wípé wọ́n ti fi ọwọ́ ṣìnkún òfin mú afurasí kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ẹdinrin ẹ̀hán rẹ̀ sí inú àtìmọ́lé lórí ẹ̀sùn wípé ó mọ̀ nípa ikú arábìnrin danga àwọn ọlọ́pàá ní ẹ̀hán rẹ̀ ti ń wá ń kà bòròbòrò báyìí bẹ́ẹ̀ ló tún sọ àwọn tó kù tó mọ̀ nípa ikú arábìnrin ọ̀hún kí ìgbésẹ̀ àti ìwádìí lè tètè bẹ̀rẹ̀ lórí rẹ̀ bí ó bá ṣe wá jẹ́ tẹlifíṣàn Orísun yóò mọ fi tó ẹ̀yin aráalé létí. ní báyìí ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ ìròyìn ṣì ń tẹ̀síwájú ẹ ìkàlẹ̀.